الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحاباته والتابعين له بالإحسان إلى يوم الدين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدوك بني أدو ألوم وبا ألوم وبا الله وبا تي أسواني مسلم يدودو أقبدا سيبو أتي أقبدا سيبا تيبا ينتين في منكون إسلام كل ما جوصل سنة كوكاوا إنتي أفاي بارا وصر ورلي لري òun náà ni ọ̀rọ̀ nípa tawhid a fẹ́ sọ̀rọ̀ nípa tawhid kí ni wọ́n pè ní tawhid huwa i'tiqadu tafarrudillahi ta'ala birububiyyati wal uluhiyyati wa ma lahu min al-asma'i was sifat ìtàn pè ní tawhid òun náà ni kágbà pé ọlọ́run ọba nìkan òun lọ́ba tí ń tọ́jú wa òun ló sì dá gbogbo nǹkan ọlọ́run ọba yìí náà òun náà ni ọlọ́run ọba tí ẹnìkọ̀ọ̀kan wa tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún ó sì ní àwọn orúkọ àtàwọn òròyìn tó dáa a gbọ́dọ̀ gbà pé orúkọ yìí ń bẹ fún un agbọ́dọ̀ nígbàgbọ́ nínú àwọn orúkọ yìí eléyìí tá ń pè ní tawhid nìyẹn tawhid wọn a máa pè ní àkídà nígbà míì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn mọ̀ tó mọ̀ tí ń jẹ́ àkídà àlẹ́ àkídà àdìsọ́kàn òun náà ni kéèyàn ó dì sínú ọkàn rẹ̀ pé ọlọ́run ọba nìkan ni ọlọ́run òun náà sì ni ọba tí a máa ń jọ́sìn fún àníwá àwọn tawhid àwọn ìranran tawhid ta ní nínú islam tá a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ẹ̀ àníwá àwọn tawhid tawhid rububiya tawhid uluhiya tawhid asma wa sifat alákọ̀ọ́kọ́ agbọ́dọ̀ ní ìgbàgbọ́ wípé ọlọ́run ọba òun ní ń darí ayé tàwídìí ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́dọ̀ ní òun náà ní ká nígbàgbọ́ pé ọlọ́run ọba òun lọ́ba tá a gbọ́dọ̀ máa sìn tàwídìí ẹlẹ́ẹ̀kẹta tá a gbọ́dọ̀ fi sẹ́mi wa òun náà ní ká gbà pé ọlọ́run ọba ní àwọn orúkọ àtàwọn pé agbọ́dọ̀ máa fi yìí a sì gbọ́dọ̀ a sì máa rẹ̀ látara àwọn rẹ̀ ifradullahi ta'ala bi af'alihi ká gbà pé ọlọ́run bá nìkan lọ́ba tí ń ṣiṣẹ́ rẹ̀ òun náà là ń pè ní tawhid rububiyya gbogbo mùsùlùmí tó bá wáyé tó bá gbà fún ànábì ó gbọ́dọ̀ ní nínú gbàgbọ́ nínú ẹ̀mí ẹ̀ ìpè ọlọ́run ọba òun nìkan ní máa ń dá ṣiṣẹ́ rẹ̀ kalkhalik gẹ́gẹ́ bí ìdẹ́dà ọba yìí ló dá gbogbo tí ń bẹ ntaari àti ntaari ọlọ́run ọba ló dá nínú ẹ̀ ọba yìí náà ní sìn fún kálukú ló ń jẹjẹ àtàwọn èèyàn àtàwọn ẹranko àtẹjà ní omi gbogbo ọlọ́run dá ọlọ́run ọba ní pèsè fún gbogbo àwa tá à ń bẹ láyé a gbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń sọ nínú alukur'an ya ayyuhan nas ọlọ́run ọba ní ẹ̀yẹ́ ènìyàn idhkuru ni'matallahi alaykum ẹ̀rán ti dẹ̀rẹ̀ mi ọlọ́run ọba tí mo ṣe fún yín o hal min khaliqin ghayrullah ọlọ́run ọba ní sẹ́nu mi tún bẹ yàtọ̀ sí mi ọlọ́run ọba tí màá dẹ̀ dání yarzuqukum minas samai wal ard ọba yìí lọ́ba tó jẹ́ pé yìí máa mú jíjẹ múmu yín wá látòkè sánmà àti láti inú ilẹ̀ la ilaha illahu kọ̀sẹ́lómi lẹ́yìn ọlọ́run wa kadhalika almulku walhayatu walmautu walrifatu walqadar gbogbo tí ń bẹ láyé pátápátá ọlọ́run ọba ní ń darí ẹ̀ ọlọ́run ọba yìí lọ́ba tó jẹ́ pé òun ní ń darí gbogbo ọlá ọba yìí ní fúnyàn lọ́lá ọba yìí ní pààyàn ọba yìí ní yéèyàn ọba yìí ní gbèyàn òun ní rẹ̀yàn ńlẹ̀ ọlọ́run bá aláàtà wí yìí tẹ bá rẹni tí ń sunkún ọlọ́run ló pa á lẹ́kún ẹ bá rẹni tí ń rẹ́rìn ọlọ́run bá ló pa á lẹ́rìn tẹ bá rẹni tó wà lẹ́yìn ọlọ́run ló ti sẹ́yìn ẹ bá rẹyìn wájú ọba yìí ọlọ́run ló ti síwájú gbogbo ìdarí ayé pátápátá lọ́wọ́ ọlọ́run bá lọ́wà wàlá haúlá wàlá kúwọ́tà ilá bìlá ẹnìkan kan lè bọ́ ni kágbà pé Allah ni ń darí gbogbo nǹkan Makkah tàwíìdì tàwí yìí tàwíìdì rububiyya tàwí yìí àwọn tó jẹ́ àwọn gèfèrí ìlú Mẹ́kà àwọn gan fúnra wọn wọ́n fi rinlẹ̀ ìpè ọlọ́run ọba ní darí ayé bí wọ́n ti jẹ́lẹ́bọ̀ náà tí wọ́n ń sin òòṣà tẹ́bá bí wọ́n pé kí ló dé tẹ̀ ń sin òòṣà wọ́n ní mana abuduhum illa liqarribuna ila Allahi zulfa àwọn ń sin àwọn ń sin kó lè bá sún wa mọ́lọ̀ ni àwọn gbà pé ọlọ́run ọba ń bẹ àmọ́ àwọn ń sin àwọn òòṣà yìí àwọn ń sin kó lè bá sún àwọn mọ́lọ̀ tó ti pé ọlọ́run ọba ti sọ òṣèlú ẹ̀wọ̀ wípé ẹnìkan kan gbọ́dọ̀ wà láàrin òun àti ẹrú rẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yìí ń fi yé wa nínú alukoran yìí pé àwọn kèfèrí mẹ́kà wọ́n ní tawhid rububiyya àwọn náà gbàgbọ́ ọlọ́run bá lọ́dá sánmà lọ́dálẹ̀ òní ń pèsè fún gbogbo ẹ̀dá ọlọ́run bá ń sọ nínú alukoran qala Allahu ta'ala. ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله wala in sa'altahum man khalaqa samawati wal arda ọlọ́wọ́n bá ní ẹ̀rẹ́ ànábì tó bá bí àwọn gẹ̀fẹ̀rí tàwí tó bá bí wọn pé ta ló dá sámà àtìlẹ̀ wa sakhkhara shamsa wal qamara tó bá bí wọn pé ta ló rọ òṣùpá àti oòrùn tó ní kó máa mọ́lẹ̀ kó máa jáde ní ojoojúmọ́ la yaqulunna Allah àwọn gẹ̀fẹ̀rí náà wọ́n panupọ̀ wọ́n ní Allah ni wọ́n ní ọlọ́wọ́n bá ní ẹni bá wá nírú gbàgbọ́ yìí tí ò máa sin lọ́wọ́n bá àti kásínú mùsùlùmí nítorí àwọn gẹ̀fẹ̀rí Mákà náà nírú gbàgbọ́ yìí tọ́lọ́wọ́n bá sì yọ wọn kúrò nù àwọn mùsùlùmí ọlọ́run ní yá ayọ̀kúlẹ̀ yá kafirun la láàbùdù máa ń ta àbùdù kèfèrí lọ́lọ́run bá pè wọ́n wọ́n sì gbà pé ọlọ́run bá òun lọ́dá gbogbo nǹkan gbogbo èèyàn tó bá dúró lérí pé òun mọ̀ pé ọlọ́run bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni òun ti pè láàárọ̀ yìí òun òun náà ní í ṣe jíjẹ fún òun ní ọ̀pọ̀ àwọn òun ní ó jí òun tí ó bá wá sìn tàwọn ìdí rò tí ì pé onítọ̀hún ọlọ́run bò ní gbà lẹ́rú ní ọjọ́ kìyàmà kò sì sínú àwọn mùsùlùmí òdodo eléyìí ni tàwọn ìdí alákọ̀ọ́kọ́ gbogbo wa pátápátá ńlá ní ìgbàgbọ́ ìpè ọlọ́run ọba ní darí ayé eléyìí là ní tàwọn ìdí rògbòbíyà abala kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì tawhidul uluhiyya tawhidul ibada tawhidul ibada tawhidul labi afu'alil ibadi kí là ń pè ní tawhidul uluhiyya ó náà ni ifradullahi bil ibada kọjá pọ́lọ́wọ́n bá nìkan láàmà sìn lẹ́yìn ìgbà àbágbà pòun lọ́lọ́run agbọ́dọ̀ tó wá gbà pé Allah yìí náà lọ́ba tá a jọ́sìn fún a sì gbọ́dọ̀ jọ́sìn fẹ́ lómi lẹ́yìn ọlọ́run ọba ẹni bá ní tawhid eléyìí òun lọ bọ́ lọ́wọ́ ọ̀yà ẹni tó ní tawhid alákọ̀ọ́kọ́ yẹn tí ó bá lẹ́lẹ́kejì inú ìyà ni wọ́n bá rẹ̀ níjọ́ kìámà àmẹ́ni tó bá ní tàwíìdì eléyìí tá ń sàlàyé lọ́wọ́ yìí tá ń pè ní tàwíìdì olóhìyà òun tọ̀hún lọ́bọ́ nínú ìyà lọ́dọ̀ ọlọ́run ọba inú àyè kí là ń pè ní tàwíìdì olóhìyà òun náà ní kọjá pẹ́lú nìkan láà máa sìn lẹ́yìn gbàtà àdìgbà pé òun ní darí ayé gbogbo tó wá jẹ́ ìjọsìn ọlọ́run ọba a gbọ́dọ̀ fẹ́ lómìn nínú àwọn tí ọ̀tọ̀ ọlọ́run ọba nínú àwọn ẹ̀dá ọlọ́run ka dùá gẹ́gẹ́ bí àdúà a gbọ́dọ̀ pẹ́ lómìn mùsùlùmí ò gbọ́dọ̀ kọ́ máa pè nǹkan kan nínú tọ́lọ́run ọba dá wọ̀nàdẹ̀ èèyàn gbọ́dọ̀ lọ lè lérí nídìí nǹkan ipe òun fẹ́ jẹ́jẹ́ ipe bọ́ba ṣe nǹkan báyìí fún mi o nǹkan báyìí ní í ṣe ọlọ́run ọba nìkan là máa ń sọ fún wọ̀nàhàrì tá a bá fẹ́ pẹran ọlọ́run nìkan là máa ń pẹran fún wọ̀rọ̀jà ọ̀dọ̀ ọlọ́run láti máa ran kan gbogbo oore ọlọ́run là gbára lé wọ̀lẹ́kọ́wò ọlọ́run ọba nìkan là á bẹ̀rù wọ̀tọ̀wọ́kùl ọlọ́run ọba nìkan náà lọ́ba tá máa gbára lé kí wọ́n bi mùsùlùmí pé kí lọ́ wà ní ẹ̀yìn rẹ̀ tó gbára tì kí mùsùlùmí sọ pé ọlọ́run ọba ni àti ta àti nínú ilé rẹ̀ wọ̀sọ́lá ọlọ́ọ̀bá nìkan là á kírun fún wọ̀sùjúd ọlọ́ọ̀bá nìkan là á fẹ́rí kan lẹ̀ fún wọ̀rùkọ́ ọlọ́ọ̀bá nìkan là á tẹ̀ fún ọ̀bọ̀ Allah nìkan là á máa tẹ̀ fún sọ̀hábà kan wọn nígbà tó dé láti ìlú kan lọ́pọ̀lọpọ̀ fẹ́rí kan lẹ̀ fún ànábì ànábì ní nídìí ńlẹ̀ ó ní ìlú tó ń lọ ó ní gbogbo àwọn ọba ìlú wọn ó ní bí wọ́n ṣe máa ń kí wọn nù ànábì ní nínú Islam ewu ní káwọ́ máa fẹ́rí kan lẹ̀ fẹ́ dà ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ọlọ́run bá ní àwọn ọlọ́run bá a ti gbé dìde àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan nínú gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan tí wọ́n wọ́ sílé ayé kò sí ìjọ tí ó wá sáyé táwọn ọlọ́run ní rán òjíṣẹ́ fún wọn ipe kọ́ máa jíṣẹ́ fún wọn àní ibùdó lọ́ha ipe ọlọ́run bá aláàní kan ní kẹ́másìn wọ́jì tẹ́nibù tọ́gùt kẹ́ẹ̀dẹ̀ jìnnà sí gbogbo ohun tó bá kí náà ń pè ní tọ́gùt àtọ̀gùt kúlù mà yọ̀bàd min gairillah gbogbo ń tá a máa ń sìn yàtọ̀ sí ọlọ́run ọba àbí tá a gbára lé tá a fọkàn tẹ̀ yàtọ̀ sí ọlọ́run náà ń pè ń tọ̀gùt ọlọ́run sọ fún wa nínú àyà mi nínú alukur'an wa qala ta'ala فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم Fama yẹn fúru bí tọ́gùt ọlọ́run bá ní gbogbo ènìyàn tó bá pa tọ́gùt gbogbo èèyàn tó bá pa á tì gbogbo nǹkan tá a máa ń gbára lé yàtọ̀ sí ọlọ́run ọba wọ́n yóò mìíràn bílà tó ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba nìkan fakọ́dé stam sakabila ọ̀rẹ́ wọ́tẹ̀lẹ̀ ó ti kọ́ láwọn fi sọ́ọ́ mẹ́lẹ̀ ha ẹni tá a wí yìí ó ti di okùn kan mú okùn tí ò ní já láéláé ó náà ní okùn ọlọ́run ọba wàlláhu sami'un alim ọba tí gbọ́ ni ọba tó sì máa gbogbo nǹkan ní ọlọ́run ọba nídìí bẹ́ẹ̀ gbogbo àwa mùsùlùmí òdodo a gbọ́dọ̀ nígbàgbọ́ ìpè tàwídìí ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká nígbàgbọ́ nínú ẹ̀mí wa ká dì sínú ẹ̀mí wa kọ́lọ́run ba nìkan láàmà sí iná ń pè dá àkídà èyí tẹ́ bá ń pè àwọn alákìídà àwọn alákìídà ètò wọn ń pè lákìídà òun náà ni kéèyàn ó dì sínú ẹ̀mí rẹ̀ ipò wọn ò ní sin ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tawhidul asmahi wa sifat òun náà ni àdìsọ́kàn ẹlẹ́ẹ̀kẹta tá à ń pè ní ìní ìgbàgbọ́ nínú orúkọ ọlọ́run ìpè ọlọ́run bá ní àwọn orúkọ al-iman bima wasafa Allahu bihi nafsa ká nígbàgbọ́ pẹ̀lú gbogbo òròyìn tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ nínú àwọn orúkọ àwọn wasafahu bihi rasuluhu sallallahu alayhi wa sallam àbí ìròyìn tí muhammad fi ròyìn ọlọ́run ọba àbórúkọ tá ànábì sọ ọlọ́run ọba minal asma ilẹ̀ usna wasifatil ula nínú àwọn okọ̀ tó da tá a lè máa fi ròyìn ọlọ́run ọlọ́run ọba sọ ní ọkọ̀rọ̀ Allahu ta'ala. Allahu la ilaha illa huwa lahul asma'ul husna. Allahu la ilaha illa hu ọlọ́run ọba ní kò ṣẹlẹ̀ omi lẹ́yìn mi ọlọ́run ọba lahul asma'ul husna èmi ni mo ní orúkọ tí ó dájú. Allah subhanahu wa ta'ala ó sílẹ̀ ayé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run wa sọ fún wa pé wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú nílé ayé yìí àfi kó jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan yín ẹ kú ní mùsùlùmí èèyàn gbọ́dọ̀ mọ́ mú gbàgbọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí déwájú ọlọ́run ọba alákọ̀ọ́kọ́ kágbà pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun lọ́ba tó dá gbogbo ilé ayé ọba yìí náà ní sin darí gbogbo ayé ẹlẹ́ẹ̀kejì ni kó máa wá tàwọ́dé olóhìyà kó máa wá sin ọlọ́run ọba náà Allah lẹ́yìn ìgbà tó ti gbà pé ọlọ́run ọba ló dá gbogbo ayé ní sin darí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní tàwọ́dé asma wa sifat kó gbà pé ọlọ́run ọba ní àwọn orúkọ tó fi ròyìn rẹ̀ àbí tànàbì fi ròyìn rẹ̀ táwọn orúkọ náà sì dáa tí òṣùkọ tó dáa tó alimasailu tata'allaqu bi asma'illahi wa sifatihi eléyìí ni àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ dìmú tá a gbọ́dọ̀ yóò yé wa nípa àwọn orúkọ ọlọ́wọ́n ọba àtàwọn ìròyìn ọlọ́wọ́n ọba alákọ̀ọ́kọ́ nuthbitu ma asbatahu Allahu li nafsi gbogbo ohun tọ́lọ́wọ́n bábá lóhun lẹ́yìn ọlọ́run àtànábì kò sí orúkọ míì mọ́ tá a lè pè ọlọ́run ọba orúkọ tọ́lọ́run bá pera ẹ̀ àbí tànàbí bá pè ọlọ́run mìngẹ́rì tàrífìn a gbọ́dọ̀ wá yítumọ̀ rẹ̀ padà ọlọ́run ní òun ní ọwọ́ lápèjúwe ọfọwọ́ ròyìn ara rẹ̀ káwá pé agbára ni àwọn àfọ ní tàwíìdì wọn là gbọ́dọ̀ yí padà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní òun máa ń sọ̀kalẹ̀ nùzúlùhù fi sàmà fi thuluthil akhir min al-layl ọlọ́run ọba máa ń sọ̀kalẹ̀ sí sàmà ayé tó bá di ìdákẹ́ta òru ọlọ́run ọba máa pe gbogbo èèyàn tí ó sùn ọlọ́wọ́n ni tani ń wá foríjì tani ń wá rìsìkì kí tani ń wá ọ̀là kí n kí tani ń wá sọ kí mi ọlọ́wọ́n sọ wọ́n ní Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n wà sí sámà alákọ̀ọ́kọ́ tí ọba di ìdákẹta nínú òru bóòlù ọlọ́wọ́n sọ wá fẹ́ wá sámà alákọ̀ọ́kọ́ ọba tí sámà gbà wọ́n ní ilé ìkáfílẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ròyìn ara ẹ̀ bẹ́ẹ̀ kó wọ́n sọ kalẹ̀ ó nìkan ẹ̀yẹ̀lúkú bíjà láàlìlá ọbí kamali ọlọ́wọ́n bá nìkan lọ́mọ bí yóò ṣe rí wọ́n làgbọ́dọ̀ máa ronú nípa ẹ̀ wàlá tashbih

ìmọ̀ tọ́lọ́hún kọjọ ìmọ̀ tiwa ọlọ́run bá máa rí gbogbo nǹkan pọ̀ lẹ́ẹ̀kan náà ni gbogbo tó òun máa rí papọ̀ lẹ́ẹ̀kan àwọn máa rí lọ́kọ̀ọ̀kan ọlọ́run rí gbogbo ẹ̀ yín sì ń gbọ́ gbogbo nǹkan lẹ́ẹ̀kan náà ni. ọ̀lẹ́ àtàtìl a gbọ́dọ̀ wá sọ pé lẹ́sàtìlélàhì yẹ́dùn ìpè ọlọ́run bọ̀ lọ́wọ́ ọlọ́run sì lóhun lọ́wọ́ ìdí kan ṣẹlẹ̀ mẹ́rin pé àgbàgbọ́ lọ́wọ́ àmọ́ bọ́wọ́ òun ṣe rí kò yẹ ní àwọn eléyìí á gbà pé ọlọ́run lọ́wọ́ àmọ́ bọ́lá ọwọ́ ọlọ́run ṣe wá rí kọ̀ọ̀kọ̀ kí ni ó yàtọ̀ sí tiwa gẹ́lẹ́gẹ́lẹ́ eléyìí ni ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní wàlẹ́ àtẹ̀mù sílò ní a gbọ́dọ̀ wá fi gbogbo ntọ́lọ́wọ́n bá ní a gbọ́dọ̀ fi jọ tàwé èèyàn a gbọ́dọ̀ kíní kan jọ lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ àwọn sófin alimu òkúta ká ní ọlọ́run bá náà lókúta ọlọ́run bá ní igi ọlọ́run bá ní yẹ̀pẹ̀ ọlọ́run bá ní ẹni tó dúró kọ́dà nígbà míì gan bẹ́yẹn bá jẹun tó yọ yóò tún pèrọ lọ́lọ́run a ní òun Allahu ta'ala ليس كمثله شيء وهو السميع البصير ليس كمثله شيء وهو السميع البصير ọlọ́run ọba ní gbogbo ohun tóun dá kò sí nǹkan kan báyìí nínú tóun dá tọ́jú òun ọlọ́run ọba tí gbọ́rọ̀ lòun ọba tó sì ń rí náà ní òun ọlọ́run ọba eléyìí ni àkọ́kọ́ níta àkọ́kọ́ dì mú sínú ẹ̀mí wa pé ọlọ́run ọba ó ní àwọn orúkọ kò sì jọ orúkọ títí wa ẹlẹ́ẹ̀kejì lina'lama 'azamata Allahi fi asma'ihi wa ta'ala ọba tó tóbi ni ó ní alhayu lòun ọba tí wọn máa bẹ lọ gbére alukọyumu lòun ọba tó jẹ́ pé kò fara tì kankan gbogbo àwọn ìròyìn ẹni tí máa ronú sí yọ ọmọ ọmọ tí tóbi ọlọ́run ọba Allah subhanahu wa alimohi òun náà lọ́ba tí yé èèyàn alimomit òun náà lọ́ba tí pa èèyàn ẹ bá rẹni tí ń bẹ láyé ọlọ́run ló ní ọmọ bẹ ẹ bá rẹyìn tó kú kọ̀ọ̀tẹ́ni tó pa ọlọ́run ló pa nkẹ́ alibá aseto òun ní tárìsì kílẹ̀ fún yàn tẹ́lẹ̀mí ọkọ̀ létí òní mọ iye létọ́kọ́ mọ́ ẹlòmí ẹlòmí ò ní dúkìá kò ní máa yẹ ẹ̀ mọ́ ẹlòmí sì ni alqabidu àti jẹ́ àti mo lè ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tí ń ṣètò gbogbo ayé Allah subhanahu wa ta'ala ń jẹ́ gbogbo àwọn orúkọ rẹ̀ bẹ́ẹ̀ sì ni yín sì ń ṣiṣẹ́ lédi gbogbo àwọn orúkọ tá a wí ẹlẹ́ẹ̀kẹta àdúà bi hadhihi asma ká máa pe ọlọ́run pẹ̀lú gbogbo àwọn orúkọ yìí nínú àwọn àǹfààní quran walillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́run ni mo fada ọ̀hún bí ha ẹ máa pè mí pẹ̀lú àwọn orúkọ yìí ìtumọ̀ ẹni pé ọlọ́run ti láwọn orúkọ tí ń jẹ́ ẹnìkan kan ò tó bẹ́ẹ̀ mọ́ nínú wọlé ọlọ́run ni o alìjánu ni o ṣéwù ni o khalifa ni o mukadamu ni o amiru ẹgbẹ́ kan ni o eléré alásàlátù ni ẹnìkan kan ò tó bẹ́ẹ̀ kó tún rọ ọkọ̀ kan fọlọ́run ọba wàlíyù kan ò tó bẹ́ẹ̀ kó tún rọ ọkọ̀ kan fọlọ́run ọba pé èmi wá sùn òun wá rí i pé ọkọ̀ ọlọ́run ò tún máa jẹ́ báyìí ọlọ́run wà lè láìláṣìmáwìlì òsínà ọlọ́run bá ní mo ní àwọn orúkọ tó dáa ìtumọ̀ ni pé ọlọ́run ní lọ́dọ̀ kò wá ṣe ẹnìkan tó gbọdọ̀ fún ọ̀rọ̀ òkò kan fún ọlọ́run mọ́ walillahil asmaul husna fad'uhu biha ẹ máa pè mí pẹ̀lú àwọn orúkọ yìí ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala inú àwọn àǹfààní tó wà fún wa nípa ìmọ̀ orúkọ ọlọ́run ọba asmaullahi tawqifiyya orúkọ ọlọ́run ọba tawqifiyya káfílẹ̀ ìtọ́lọ́run bá pè rẹ̀ níjà pé ìtànàbí bá pè ọlọ́run oníkẹ́ ẹja awusa mahu rasuluhu sallallahu alaihi wasallam orúkọ tá nàbí ọba sọ ọlọ́wọ́n ọba àgbọ̀dọ̀ kí ọlọ́wọ́n ọba ló jẹ́ pé tá a bá rí ọkọ̀ kan lẹ́yìn tá a wọnà alukur'an tá a bá orúkọ àbá ń bẹ̀ àwọn onú súnà nàbí àbá ń bẹ̀ orúkọ náà ájú sínú kọ́tà kò sí tá a fi ṣe ìbáàjẹ́ bababa wa kan lọ́kọ́ fún wa ìbáàjẹ́ àfa àgbà kan lọ́kọ́ fún wa kò sí tó kàn wá ọlọ́run ló lẹ́sìn ànábì lọ́lọ́run sì fi rán orúkọ ọlọ́run ọba àmàmà nínú alukur'an a sì mọ̀mọ́ nínú hadith muhammad sallallahu alayhi wa sallam káwá ayé máa pe ọlọ́wọ́n ọba ní àwọn okọ̀ jákujáku alágbádá aná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn bàbá lókè bàbá yàyà àwọn kan wọn bá jẹun tó wọn ní bàbá lókè ẹlòmíràn ní bàbá yàyà ọlọ́run ni wọ́n pe báwọn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní àwọn orúkọ tó dáa gbogbo àwọn orúkọ dọ̀tí báyìí a gbọ́dọ̀ máa fi pè ọlọ́run ọba yàá ṣíjàkà ṣíṣù kò ní túmọ̀ kankan ìwọ ń sà àti ìwọ ń kà kí ni túmẹ̀ sọ fún wa ká ọmọ túmẹ̀ àwọn ọkọ̀ jákujáku ni ìyá basimáwù ọlọ́run ọba ìdí basimáwù eh, bisimilayi kara wọn ní ọlọ́run ọba wọn ní ọlọ́run ọba kara aramani kara arahimi kara gbogbo àwọn jákujáku báyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ròyìn ara rẹ̀ ẹ dákun torí ọlọ́run gbogbo àtàmọ́ fún yàn ní àdúrà yìí pé ẹ̀dọ̀ lè ṣe àdúrà eléyìí ẹ̀dí ká jẹ́ pé ó kọ́ tá a máa fà àbókọ́ tá a máa fún àwọn èèyàn kọjọ orúkọ tó wà nínú alukoran tó sì wà nínú sunna muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀karùn-ún asma'uhu ghayru mahsura bi adadi ma'lum wọ́n ní orúkọ ọlọ́run ọba wọ́n ní kò sẹ́ni tó mọ àfọlọ́ ọ̀pọ̀ débi pé kò sẹ́ni tó mọ orúkọ náà àfọlọ́ nìkan àmọ́ nínú hadithi kan tí àmì iná inna lillahi tis'atan wa tis'ina isma man ahsaha dakhala janna anabi ní àwọn orúkọ 99 mọ́kàndínlọ́gọ́rùn anabi ẹni tó bá mọ̀ tó sì sọ tó sì ṣiṣẹ́ pẹ̀lú ke àwọn àlùfáà ẹ̀sìn wọ́n ní ó wà nínú àdìsá nábì àwọn okọ̀ ọlọ́run jaburata ó wà nínú alukurani okọ̀ ọlọ́run jaburata èyí tá a fi mọ̀ pé okọ̀ ọlọ́run ọba pọ̀ okọ̀ ọlọ́run ọba kò sẹ́ni tó mọ àdìsá nábì sallallahu alaihi wasallam tí abdullahi bin masoud ti ọgbà wá ó ní ànábì sallallahu alaihi wasallam pé ànábì àmà bẹlọ́n pẹ̀lú àdúrà kan ẹni pé allahumma abduka ibnu abdika ibnu amatika nasiyati biyadika maadin fiya hukmuk adilun fiya qada'uk wọ́n ọlọ́run ọba wọ̀ ìwọ náà ni ọlọ́run ọba ọba mi mo pè èmi ni ẹrú rẹ ọmọ ẹrú rẹ lọ́kùnrin ọmọ ẹrú rẹ lóbìnrin máa dín fi àhókùmọ̀ gbogbo ìdájọ́ rẹ lérí mi ó ti parí ní tó ṣe fún mi ti mi ní àkọọ́lẹ̀ lọ́dọ̀ wọ́ọ́lọ́ adìlú fi àkọ́dọ̀ gbogbo ìdájọ́ rẹ àti gbogbo tó ṣe fún mi déédéé ní lọ́dọ̀ rẹ ó ṣàbòsí fún mi torí wọ́ọ́ ló ní mí. as'aluka bi kulli ismin huwa laka sammaita bihi nafsak mo bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ tó jẹ́ pé ó sọ́ra rẹ̀ aw anzaltahu fi kitabik àgbé orúkọ rẹ̀ tó fi sínú tíra rẹ táwọn èèyàn rí aw allamtahu ahadan min khalikik àbí orúkọ rẹ tó kọ́ ọ̀kan nínú àwọn ẹrú rẹ nínú àwọn orúkọ tọ́lọ́run júwe náà àti nínú àwọn orúkọ tá ànábì muhammad sallallahu alaihi wa sallam tí ànábì júwe fún wa kò sí okọ̀ míì má lẹ́yìn ìta ànábì wí kò dẹ̀ sí okọ̀ míì má lẹ́yìn ti ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala aw aw allamtahu ahadan min khalikik aw istahtarta bihi fi ilmi al-ghaib indak àbí orúkọ tó jẹ́ pé ìwọ ọlọ́run ọba nìkan ìwọ nìkan lọ́mọ pọ́ màláyíká ọmọ àlìjànú ọmọ àwọn anábì ọlọ́wọ́n bá ọmọ ìwọ nìkan lọ́mọ pọ́n jẹ́ orúkọ yìí àdúrà yẹn wà náà àwọn àdúrà tó dé pé anábì ní mi máa fi bẹ́ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá gba àdúrà yẹn nídìí bẹ́ẹ̀ gbogbo wa pátápátá ká dúró ti ọlọ́wọ́n bá ká sì gbà pé ọlọ́wọ́n bá ọba Allah ọba alágbára ni kò sí ní tí o lè ṣe wa huwa ala kulli shay'in qadir. Allah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 kò sẹ́lómi lẹ́yìn rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run tó ju ẹrú rẹ̀ lọ àtòjíṣẹ́ ọlọ́run kan mọ́sá wọlé agbára rẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n gbẹ́sìn ga tí wọ́n ti lọ ọ̀nà àwọn sàhábà àti àwọn àlùfáà dáadáa nílẹ̀ Yorùbá ń bínà kọ́lọ́ mọ́sá bá fẹ́ díjìn gbogbo wọn ọlọ́run àṣàánú wọn gbogbo àwa tí a ń jíṣẹ́ ọlọ́run pátá ọlọ́run ni wọ́n ń pè lẹ́bọ tó jẹ́ pé bọ́ bá ti gbogbo ẹran wọn wúlò mọ́ bóróró bá ti sínú màálù màálù ò ṣe jẹ mọ́ bí òróró tá ń pè ní ẹbọ yìí tó bá ti tú sínú sẹ́ẹ̀rì rẹ ọlọ́run bò ní gba gbogbo ẹ̀ mọ́ yóò ba gbogbo ẹ̀ jẹ́ ni òun náà là ń pè ní èèwọ̀ èèwọ̀ ni èèwọ̀ ni ẹbọ tí wọ́n pè lé èèwọ̀ nù ni. pè lẹ́bọ gbogbo ara gbọ́dọ̀ jìnnà sí torí pé ẹbọ nítorí ní agbára wọn ju ọlọ́run bá láàánú. àṣírìkù wọ̀já àlùṣẹ̀ríkì lillahi fi rububiyyatihi wa uluhiyyatihi àwọn fi asma'ihi wa sifatihi ká tún gbà pé ẹlòmíì ń bẹ tí máa ń ṣiṣẹ́ tọ́lọ̀ máa ń ṣe ètò wọn pèlè bọ́nu àbẹ́ká gbà pé ẹlòmíì ń bẹ tí ń darí ìtọ́lọ̀ máa ń darí ọlọ́run darí ayé ká gbà pé ẹnìkan náà tún darí ayé ètò wọn pèlè bọ́nu ká máa wá fọkànbalẹ̀ sọ́dọ̀ ẹlòmíì ká fẹ́ nìkan sí ẹ̀yìn láti gbára lé yàtọ̀ sí ọlọ́run ètò wọn pèlè bọ́nu wọ́n wá àzọ́mu dhunub òun náà ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù tó jẹ́ pé ọlọ́run ti lérí ipò òun ní fèrè jẹni tí máa ń ṣe bọ́bá ilé kú lérí rẹ̀ qala Allahu ta'ala. inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. ọlọ́run bá ní òun lọ́dọ̀ òun o ẹ̀ṣẹ̀ kan tóun ti lérí pòun ní sàfòdì ìfẹ́ni tó bá ṣẹ̀ tó bá sì kú lérí ẹ̀ òun náà lẹni ti ń ṣẹbọ àmì tó bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ sẹ́bọ̀ ọlọ́run ní wàyà gbèrè máa dúnra dáadé kalima yẹ̀ṣá bó bá wo òun ọlọ́run ọba bó bá wo òun ọlọ́run bó bá wo òun ọlọ́run òun lè fẹ́rí jìn gbogbo ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ sí ẹ̀bọ àmọ́ ẹlẹ́bọ òun lè fẹ́rí jìn ẹlẹ́bọ wọ ọ̀nà yọ wọ ọ̀nà ni kò ní wà lè jẹ́nà ẹlẹ́bọ bá ti wọnú náà báyìí ẹ kò ní jáde mẹ́mọ́ láéláé nínú àwọn aburú tó wà fún ẹbọ ṣíṣe yọ̀bẹ́tò lẹ́ àmàl ẹbọ máa ọlọ́run ròyìn gbogbo wọn bọ̀ ọlọ́run ní dhalika hudallahi yahdi bihi man yasha'u min ibadihi ọlọ́run bá ní ìmọ̀nà àwọn ọlọ́run ọba ẹni ọba wùwà làmà fi mọ̀nà ọlọ́run sàfihàn mi àti ẹ̀sùn àwọn tí ó mọ̀nà ọlọ́run ní walau ashraku la habita anhum ma kanu ya'malun gbogbo àwọn anábì ọlọ́run ọba tí wọ́n ti kọjá lọ pátá tí wọ́n bá lè ṣe bọ pẹ̀lú èmi ọlọ́run ọba ọlọ́run yìí sì bà gbogbo tí wọ́n ṣe jẹ́ ọlọ́run tó ń dájú kò jísọ́lá Muhammad qala Allahu ta'ala ọlọ́run sọ náà lùkọ́ ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ولقد أوحي إليك أتنصت إلى محمد ọlọ́run sọ̀rọ̀ yìí láti jẹ́ ká nàbí ò sọ̀ra àti ránṣẹ́ sí ọ wáyé lẹ́lẹ́dín náà mi kọ́bìlì aṣọ ránṣẹ́ sí gbogbo àwọn tí wọ́n ti síwájú rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run láyé ní aṣọ́lákìtà tíra ànábì tó bá yẹ sẹ́bọ̀ láyé habatan na amaluka ọlọ́run ọba ní ìsì bàtìẹ̀ jẹ́ na amaluka ìyìn ba gbogbo sẹ́ rẹ̀ jẹ́ wala takunanna min khasirin ọ padà wá dẹni òfò ọlọ́run dadúkọ ànábì pé bá ànábì bá sẹ́bọ̀ eh, ẹ̀yin àlfáà àwa mùdírù lè kéwú gbogbo àwa ìmáàmù mísàn alásàlátù ẹ jẹ́ máa ṣàlàyé ọ̀rọ̀ ẹbọ fáwọn èèyàn fa ẹ jí ká máa ṣàlàyé tí ń jẹ́bọ fáwọn èèyàn ọlọ́run ní wala takunanna minal khasirin ìrí ànábì ó ṣòfò tọba ilé ṣẹbọ àwa nígbọ́ níbi wáàsí kò ní ànígbọ́ lásàlátù òkútùbà jimá lérí tẹlifíṣàn lérí rádíò àwa adákẹ́ adákẹ́ lérí ẹbọ àfàwọn èèyàn lé àwọn èèyàn múra nínú ẹbọ àṣewò ọlọ́run fi gbogbo àwọn fáńjọ́ àlùkìyàmù kí làwọn ń pè ní ẹbọ yìí ẹbọ yìí tóbi débi pé kọ́dà èèyàn ní wàlìjánà innahu man yushrik billah ọlọ́run ní ẹni bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run ní kò ní wọ aljanna wa ma'wahu an-nar ọlọ́run ọba lọ́wọ́ fi sinú náà níjọ́ lè kíyàmà nítorí pé ìwọ ọlọ́run ọba ni òdìsílá muhammad sallallahu alayhi wa sallam ó ní ìdítẹ́nibu sábà alimu bikot adábì ni ẹ jìnnà sí àwọn nǹkan méje kan tó jẹ́ pé nǹkan méje yìí ẹni bá ra sínú ẹ̀ ṣe é láyé tó yìí nǹkan méje yóò gbèdè níjọ́ lè kíyàmà nǹkan méje yìí alimuhulikati yóò mú lọ wọnú parun láyé yóò sì wọnú parun dọ̀lẹ̀ kìyàmà àkọ́kọ́ tá anábì dákọ̀ ní nǹkan méje torí àsìkò anábì ní aṣíríkù bìlá ká máa ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba kí làwọn ń pèlè ẹbọ yìí ẹbọ òun náà ni gbogbo ń tọ́lọ̀ máa ń ṣe tá a mọ̀ pọ́lọ̀ nìkan ló lè ṣe ká gbà pé ọ̀kan ń bẹ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ti ń ṣe ètò wọn pèlè ẹbọ nìyẹn àníwá o ẹbọ náà pín sọ́nà méjì ṣíríkù akbar o asugar ẹbọ ńláńlá àti ẹbọ kéékèèké méjèèjì yìí kò séyìí téèyàn ò ní wọ nọ́mbẹ̀ tó bá kú lérí ẹ̀ àti ẹbọ ńlá àti ẹbọ kéékèèké àmọ́ yàtọ̀ tó wà ń pé àṣírikul akbar àwọn ẹbọ ńláńlá yòkúrídìí omi nàìjíríà ńlá òun máa yọ̀yàn kú ní sùlámù ìbá máa kírun ìbá máa ṣáájú ẹ̀sìn èyí ìbá jẹ́ sẹ́wù ìbá jẹ́ mukadam ìbá jẹ́ khalifa ìbá jẹ́ amiru ìbá jẹ́ mísánà lásàlátù tí ma ti ń ṣe ó ti kú òun mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run àwọn lè máa wò ó mùsùlùmí ìbá jẹ́ bàbá díínì alákọ̀ọ́kọ́ ni pé ẹbọ ńlá yóò mú yẹn kúnú islam yóò bí tó jẹmí àlàmán ẹlẹ́ẹ̀kejì ni pé yóò wá ba gbogbo iṣẹ́ tó dáa tí yẹn ṣe jẹ́ à ẹlẹ́bọ ọmọ ṣòfò okú wàhálà okú sẹ́ ọba àkọ́ mọ́sálásí gbogbo ohun tó wù kó ná sínú ẹ̀sìn tó bá ti jẹ́ pé ọwà nínú àwọn ẹlẹ́gbẹ́ awo ọwà nínú àwọn tí wọ́n ń ṣẹbọ ọwà nínú àwọn tí wọ́n ń gbẹ́yọ̀ ọwà nínú àwọn tí wọ́n ń sùn ìgúnnú ọwà nínú àwọn tí wọ́n ń ìgúnnú kó ó wà nínú àwọn èèyàn tí wọ́n tún ṣe ọ̀ṣun ọdún ọ̀ṣun ó wà nínú àwọn èèyàn tí wọ́n ń lọ ìdígi tí wọ́n ń lọ lè da obì sábẹ́ sábẹ́ ìdígi ọ̀gẹ̀dẹ̀ ó tún wẹsẹ́ ó tún rí nǹkan mọ́nú lé gbogbo àwọn nǹkan tó jẹ́ bọ́ báyìí wọ́n ní ẹni bá ń ṣe gbogbo dáadáa tó bá wù kó ṣe láyé ọmọ ṣòfò ọlọ́run lóun ó ba gbogbo dáadáa rẹ̀ ẹni tọ́lọ́run bá ní kó kú lérí ẹ̀ ọlọ́run fi sínú náà gbére kò ní kú mbẹ̀ láéláé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá ló ní àyà náà Qur'an ẹ̀yin àlùfáà iṣẹ́ ń bẹ tá a ṣe o ọlọ́run bá dá sánmà àtìlẹ̀ ó dá gbogbo tá a jẹ fún wa ní tó dá wa fún náà ni pé ká má sìn lómi lẹ́yìn òun ọlọ́run ọba kò sún látà àkọ́tọ̀ sínú àtúnwọ̀lá náà lérí ọ̀rọ̀ ti ṣe àtìtẹ̀mí òun ní darí ẹ̀jẹ̀ àtomi tí ń bẹ lára rẹ̀ bó sún rí náà bó sún lọ tó ń bọ̀ tó ń sún tó ń jí ọlọ́run bá ní ṣètò gbogbo ẹ̀ wo inú rẹ̀ gbogbo àwọn gbogbo àwọn páìpù tọ́lọ́run rọ̀nù síbẹ̀ ẹ̀yẹ àtomi ọ̀já mọ́tìtọ̀ tìtọ̀ já mọ́tẹ̀jẹ̀ gbogbo ń ta wí yìí iṣẹ́ tọ́lọ́run ṣe nù ìwọ wá kọ̀ ọ̀ sin ọlọ́run ọba ò ni àwọn ń pè ní ẹbọ ńláńlá wọ́n ní sọ̀rọ̀ fùṣẹ́yìn mi ní àníwá ilẹ̀ ìjọsìn tá a mọ̀ pé ọlọ́run nìkan ló yẹ ká jọ́sìn fún ká máa wá sí ìjọsìn yẹn fún ẹni tó yàtọ̀ sọ́lọ́run ọba lápèjúwe dùwà ògèrèlà ká máa pe ẹni tí ì sọ́lọ́run gbogbo ọjọ́ tó bá ti bára rẹ tó bá ti ń tẹ́wọ́ sí nǹkan báyìí tó ń pe ayé ni o àbí òun pe àwọn àjẹ́ ni o àbí òun pe àwọn emèrè ni o àbí òun pe àwọn ṣéwù ni o gbogbo tó bá wù ọ lè máa pè tó bá dé pé Allah kó ń pè ọlọ́run ní fèrè jìyàn tó bá kú wa qala Allahu ta'ala ọlọ́run al-Qur'an wala tad'u ma'a Allahi ahada ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ pe ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba nígbà tí anabi ibrahim alayhi salatu wasalam tí wọ́n fẹ́ ju anabi ibrahim sínú ná àwọn gèfèrí wọ́n dáná lóòótọ́ wọ́n dẹ̀ ju anabi ibrahim láàrin ká anabi ibrahim ó wọ kọjá sínú ná jìbìrì ló lè bá anabi ibrahim ó ní àbíkà hajà àbó oníbùkátà kan tó fẹ́ kí n bíyà kó o kí n bọ́ bíyà rẹ̀ ó ní amma ilayka fala wa amma ila Allahi fana'am àmọ́ lọ́wọ́ pé lọ́dọ̀ ti tẹ̀ lásìkò tí mo wà ní bùkátà sí wọ̀ ẹni mo ní bùkátà sí òun náà ni ọlọ́run ọba Allah òun náà tó dá mi ẹ bó bá jẹ́ pé wọ́n ni tọ́ wà lásìkò ṣòro ṣe bí ọ sọ pé dí ọmọkùnrin ò tó ẹjẹ́ àtúnnáṣẹ̀ síta o ẹjẹ́ jáde o jáde sọ́rọ̀ ara rẹ o ee kò síbi tá à lọ tí wọ́n bá ní lágbájá jáde sọ́rọ̀ ara rẹ nítorí sọ ni pé má lọ dí òṣà tó bá gbàgbọ́ lọ lè bẹ̀ ẹ́ kọ́sàánú rẹ jàmá mùsùlùmí gbogbo wa pátápátá wọ́n ní kájínà sí máa pẹ̀lú míyàtọ̀ sọ́lọ́wọ́n ọba nínú àwọn táwọn yẹn tó máa ń pè àlùmọ̀láìka eh, eh, àwọn yẹn máa ń pè màláìka ń ya Israfilu ọ̀yẹ̀ tí ya khatimi báyìí yóò wá kó kọ àwọn màláìkà yóò kọ rọra ń pè wọ́n náà ni oníkan bí abùkátà wọn. iná wọn táwọn yẹn máa ń pè nílùú wa ń bí àlìjínà káyọ̀ máa ń pàdé jànú ya ìfìrìtù òye ya ráwùkà ya ìlú ya basika ya ìlú gbogbo àwọn orúkọ jákujàku báyìí ọlọ́run ní àwọn fàlẹ́ láìlẹ́ asmaul husna fàdé ọ̀hùbìhà ọlọ́run ní àwọn orúkọ tó dáa tá a fi pè ya ìfìrìtù kí ni àlìjànú fẹ́ ṣe nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àtàǹpàlìjànú ló máa ń fà lóògbé àwọn tó máa ń gbàlejò ní wa ní àwọn sàdúrà ara wọn gbóná èèyàn ní kàlù koran kọ́ sa orúkọ ọlọ́run bá gára rẹ̀ wọn gbóná àmọ́ tó bá dé pé àlejò nílò bá ń fà kò sí tí ò ní ṣe ọ́tán àyè pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba ẹni bá ti ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run kó má wulẹ̀ ṣiṣẹ́ rẹ̀ kan mọ́ òróǹro ló ti fún mẹ́ran rẹ̀ yẹn ọlọ́run ọba ò ní fẹ́ dídì nínú àwọn táwọn yẹn máa ń pè àwọn yẹn máa pe àwọn ànábì ọlọ́run muhammad anabi muhammad òjíṣẹ́ ọlọ́run ni rasulullah anabi ayisa na òjíṣẹ́ ọlọ́run ba ní tó bá ń bọ́ àwọn èèyàn pé àwọn nǹkan pé jésù lọ́lọ́run wọ́n ń bẹ̀ kọ́ sànú àwọn tí wọ́n bá bọ́lẹ̀ ní mọ́tò wọn ni jesus thank you jesus wọ́n bẹ̀ pé ó ṣeun tó sáwọn dé gáréjì wọ́n ní ó ṣeun tó sáwọn délé wọ́n ń pè wọ́n ń bẹ̀ ìwọ náà tí wọ́n náà ń pè anabi muhammad ọmọ ìyá kan náà wa sallam nínú àwọn èèyàn tí wọ́n máa ń ya ya rasulullah fàtàdá ara kìíní wà á ń ta àbí ìrẹ́ ànábì gbà mí o sàánù mi o sàánù mi o wà á ń ta àbí wọ́n ní bàbá mi ọlọ́run ní wọn kàn ní muhammadu abba ahadi mary jaliku ọlọ́run ọba ní ànábì ṣe bàbá ẹnìkan nù yín ẹni ọ̀fẹ́ǹsì méjì ó pe yín tún wá tún pa ànábì bàbá rẹ̀ eléyìí èèwọ̀ nínú ẹ̀sìn islam kò sí tọ́ka pẹ̀lú bàbá kan àbí ìyá kan ní tọ́kàn wá òun ni pé ọlọ́run àtànábì ọlọ́run lọ́lẹ́sìn ànábì ló fi rán ní tá a bá ti sunnah kò sí tá a fi ṣe wọ́n ní oní òdìsílá muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ nínú ilé àwọn kan nínú àwọn sahaba wọ́n wá rí munafiki abdullahi ibn ubayi wọ́n rí wọ́n wá fẹ́ lọ lè bàjá wọ́n wá ní kúmù nastagithu bi rasulillah ó yá dìde ẹdí ká wá ìgbàlà pẹ̀lú anabi muhammad anabi òsì lọ́dọ̀ wọn anabi kan gbọ́ wọn ni o ẹdí á wá ìgbàlà pẹ̀lú anabi muhammad lọ́dọ̀ ẹni tí ó jẹ́ munafiki ká lè bàjá òdìsílá muhammad sallallahu alaihi wasallam faqala nabi la yustagathu bi fa innama yustagathu billah àìwágbàlà lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ẹ má fi mi wágbàlà ọba ọlọ́run nìkan ní máa ń gbàyàn lẹ̀ òní ọba tí máa yọ̀yàn kúrò ní ìṣòro qala Allahu ta'ala ọlọ́run bá tún sọ fún náà إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة من الملائكة المردفين ولو أباني نقبات nígbà هو tẹ́ ẹ wá gbàlà wá sọ́dọ̀ èmi ọlọ́run ọba rọ̀bákùn ẹgbọ́ tẹ́sítẹ́gì fúnà rọ̀bákùn ìgbà tẹ́ ẹ wá gbàlà wá sọ́dọ̀ ọlọ́run ọba yín fastajaba lakum ọlọ́run ọba yín sì dá yín lóhùn nídìí gbogbo ah nídìí ká máa pe sẹ́wọ̀n kan káwọn wá gbàlà kan èèwọ̀ ni nínú Islam ẹbọ ńlá ni àgbọ̀dọ̀ pé ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àgbọ̀dọ̀ pé anábì ọlọ́run àgbọ̀dọ̀ pé wòlíì àgbọ̀dọ̀ pé gbogbo ẹni tó bá jẹ̀dá ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan ni lágbọ̀dọ̀ máa pè ẹni tí ń pe wòlíì ẹni tí ń pe anábì ọlọ́run kò sí yàtọ̀ láàrin wọn àtẹni tí ń ṣògùn ẹni tí ń pe ògùn báwọn ọmọ ìyá kan náà làwọn méjì ogun ẹ̀dá ọlọ́run ni ànábì ọlọ́run ẹ̀dá ọlọ́run ni àbáwọ̀ táwọn máa ń pe ayé táwọn máa sọ pé mojúbà ẹ̀yin ayé mojúbà ẹ̀yin ẹ̀yin àgbà mojúbà ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tọ́lọ̀ ń gbáyé fún ọlọ́run bá lọ́ọ́ láyé gbogbo fẹ́ni kankan làwọn mọ́lẹ́kù sámà wà ti wọ́n sámà àtìlẹ̀ ọlọ́run ń darí ẹ̀ gbogbo àwọn tó ń gbé ni inú àwọn tọ́lọ́run darí máyé láàánú ọlọ́run darí àwọn náà nù ni àfi kí wọ́n tawakkal la yamut Allah nìkan làwọn gbára lé bẹ́ẹ̀ làwọn táwọn máa ń lọ ká máa lọ lé sàdá ní òòsà àbí ká máa lọ sàárẹ̀ àwọn wàlí ọlọ́run tó ti kú ká máa lọ bẹ̀ ká máa lọ lé sàdúrà sọlọ́wọ́n bò lè gbàdúrà rẹ nínú yàrá eléyìí wọ nínú Islam nínú aburú òun náà ni kéèyàn ọmọ lọ lé sí kíni kéèyàn ọmọ pe àwọn ẹ̀dá ọlọ́run al-asnam àwọn kan tí ò lè sọ̀rọ̀ bí àwọn irin tó ti dógùn irin tí ò wúlò fún wẹ́dà mọ́ kéèyàn máa lọ lè pe irin kéèyàn máa lọ di omi omi tí ń sàn torí pọ́lọ́wọ́n bá ní mú sàn wá pé ọdún Ọ̀ṣun Ọ̀ṣun Òṣogbo láti ìlú èbó ni wọ́n ti máa wálé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látẹ̀kọ́ látẹ̀káàgì wọn làwọn lọ́dún ọ̀ṣun ẹni bá lọ́ọ́ bá sójú ọ̀nà ọlọ́run ọbọ̀ jù nù náà èèwọ̀ nínú islam nítorí pé à ń ṣèrántí ẹbọ ni ọlọ́run mọ́sà sọ ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ́ wọn bá pẹ̀lú agbára rẹ̀ kọ́lọ́ mọ́sà fi wá sí gòngẹ́ dáadáa ìmọ̀ pẹ̀lú omi yàtọ̀ sọlọ́run báyìí ọlọ́run dídí sọ́nà alukoran ni pé èèwọ̀ ni wa qala ta'ala ọlọ́run sọ́nà alukoran. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة wa man adallu mimma yad'u min dunillah ọlọ́run bá ní kò sẹ́ni tó sọnù tẹ́ni tí mo ń pè ní tó yàtọ̀ sọ́lọ́run man la yastajibu lahu ila yawmil qiyamah ọlọ́run bá ní àwọn tẹ́ ń pè ní àtànábì ọlọ́run àti wòlíì àti gbogbo àwọn òòṣà àti àwọn àjẹnú ọlọ́run bá ní man la yastajibu lahu ila yawmil qiyamah wọ́n mú àndùwà ìhìn ghafilun ọlọ́run bá ní àwọn tẹ́ wí gan-an wọ́n mú àndùwà ìhìn ghafilun wọ́n sẹ́ pé wọ́n sàdúrà kọ́dà àwọn ọmọ pé wọ́n ń pa wọn gbogbo àwọn àbádọ́ ọ̀nà sàárẹ̀ ìgẹ̀ wọn mọ̀ gbẹ́ngbà wọn àwọn àbádọ́ dẹ́gbẹ́ ọlọ́run làwọn náà gbẹ̀jọ́ fi kú ṣé wọ́n àwọn òṣèké bóòlù ó sì máa pẹ́ àwọn ọlọ́run ni wọ́n wá ń dún ayin gáfílòn ọlọ́run bá ní àwọn tá a wí ìga àwọn ọmọ ọmọ pé ń pè àwọn wàyídà húṣẹ́rà nàásù káànù láhùn àdá ọlọ́run bá ní ẹ̀yìn àtẹ̀yìn tẹ̀yìn jẹun pẹ̀lú ayé yìí ẹ̀ padà dọ̀tá ni gbogbo àwọn ṣéwìn ni wọ́n kẹ̀yìn síjọ́ àlùkìyàmà gbogbo àwọn síbi tẹ́ ń pè ní ọlọ́run ní kánú ọlámù àdá gbogbo àwọn tẹ́ ẹ̀ bá ń pè láyéláyé ẹ̀yẹ gbogbo ẹ̀yẹ padà sọ̀tá gbẹ̀yìn jọ́lẹ̀ kíámà wọ́n kánú bẹ́ẹ̀ ìbàdà tẹ̀ ń káfìrí bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yìn tẹ́ ń pè wọ́n yìí pẹ̀lú pẹ́ ń pè wọ́n yìí ẹ̀ ń sìn wọ́n ni ẹ̀ sì di kèfèrí pẹ̀lú ẹ̀ ọlọ́run gan ló pè yín kèfèrí ọlọ́run ló pè yín kèfèrí gbogbo ẹni tí máa ń sin tá a sọ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó jẹ́ pé ẹbọ ńlá ni tá a gbọ́dọ̀ débẹ̀ àtàwákùlà làgọ́rẹ̀ là kágbára ti ẹni tó yàtọ̀ sọ́lọ̀ wọn bá káfẹ̀mí tẹ̀ kí wọ́n pe lágbájá ẹ̀ kí lọ́ fẹ̀mí tẹ̀ kó ní ah nǹkan ń bẹ ńlé àyín bẹ lójú ọ̀nà kí yóò pé àyín tó wà lára mi yìí accident ò ní ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan yóò tún wá lọlé yóò lòun lọ lè rí níwọ̀n ogun la ilaha illallah bàbá wa dé yóò máa fi hàn wọn yókù rẹ̀ àní wáwáwá ń bí ẹnìkan ó pe ọ̀kan náà àwọn ọ̀rẹ́ rẹ̀ ó ní kó wá lẹ́yìn mọ́tò kó wá wò ó wá sí hàn ó ní nǹkan lórí òun agbára nu mo sì darí ilé ni mo lọ lè rí ìníhùn rẹ ni ọgbára lé ipe nǹkan òun òun ni wọ́n máa mójútó òun lẹ́kọ̀ọ́ nǹkan òun òun ni wọ́n máa mú owó wá fóun nǹkan tó gbára lé yìí òun ni wọ́n máa sọ òun gbogbo èèyàn tí máa ń ṣe ẹ ló kó àṣedànù nǹkan kírun lásán Ọlọ́run nígbà rún ẹ̀ ẹgẹ́ bí àpàrọ̀ ni àbáǹsọ̀ nǹkan márùn-ún ni àbáǹrin nǹkan málẹ̀ ni gbogbo àwọn àyà lọ́jà gbogbo èyí tá a so mọ́sọ́ọ̀bù tó wà mọ́ nítorí ọlọ́run bá ní sọ nílẹ̀ Qur'an qala Allahu ta'ala wa tawakkal 'ala al-hayyi alladhi la yamut ẹgbàdà tí ọlọ́run ọba ọba tí ò ní kú gbogbo àwọn táwọn ń tẹ̀lé ju ànábì ọlọ́run làwọn náà gbàdà tì kìí soso bẹ́ẹ̀ ni èsà jẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ń tẹ̀lé Muhammad ò ní wẹgbẹ́ awo gbogbo ẹni bá ti bá ń bẹ́ẹ̀ ìbáàjẹ́ aláàjì ìbáàjẹ́ aláàjà ìbáàjẹ́ mísánà lásàlátù ìbáàjẹ́ khalifa ìbáàjẹ́ sheikh tariqa inú náà lọ́rọ̀ rẹ̀ ọjà sí nítorí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ló dá wa òun náà la gbọ́dọ̀ fẹ̀yìntì ọlọ́run ọba sọ nínú al-Qur'an qala Allahu ta'ala. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور ọlọ́run bá ní èmi ọlọ́run bá Allah èmi ni mo wà lẹ́yìn gbogbo àwọn onígbàgbọ́ òdodo yukhrijuhum mina dhulumati ila nur ọlọ́wọ́n ọba yìí yóò máa mú yín jáde yóò máa mú gbogbo àwọn ìgbàgbọ́ òdodo jáde kúrò nínú òkùnkùn dojoojúmọ́ yóò máa jù wọ́n sínú mọ́lẹ̀ ojoojúmọ́ ni wọ́n máa wà nínú mọ́lẹ̀ ọlọ́run gbogbo ẹni tó bá dúró tọ́lọ́ nìkan yóò gbà pé nínú mọ́lẹ̀ lòún wà gbogbo àwọn tán ní tawhid gbogbo wọn máa jẹ́rìí sọ́dọ̀ tí ń sọ yìí gbogbo ẹni tí ò bá ní nǹkan yàtọ̀ sí ọlọ́run ọba Allah inú mọ́lẹ̀ ni wọ́n máa gbé ní dojoojúmọ́ walladhina kafaru gbogbo àwọn kèfèrí pátápátá awliyahum at-taghut ọlọ́run ọba ní àwọn tí ó máa wà nígi lẹ́yìn tiwọn tí ó wà lẹ́yìn wọn òun náà làwọn tọ́gùt náà ń pè tọ́gùt èṣù níjẹ́bẹ̀ èṣù lórí àwọn tọ̀wàgìt yukhrijunahum minan nur ila dhulumat àwọn èṣù yóò máa mú wọn kúrò nínú mọ́lẹ̀ yóò máa mú wọn lọ sínú òkùnkùn lójoojúmọ́ ni wọ́n máa yí ní òkùnkùn gbogbo ìtàn sọ yìí nìsín kò ní yé wọn máa rẹ́rìn náà ọmọ yóò dá nǹkan mọ̀ ọ̀dá nǹkan mọ̀ ẹ̀ nítorí pé ní òkùnkùn ni wọ́n wà ulaika ashabun nar ọlọ́run gbogbo wọn ọmọ náà ni wọ́n wọ́n fi ya khalidun ọlọ́run ni wọ́n pẹ̀ ń bẹ̀ wọ́n ní kó ń bẹ̀ gbére inú ya ọlọ́run ọlọ́run sàṣọmi àti yín bẹ̀ láti sin lọ lẹ́lẹ́ tó bá lọ́dọ̀ ọlọ́run ẹ padà sínú mọ́lẹ̀ ẹja padà sínú mọ́lẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀bọ́lá ńlá tọ́lọ́run ò ní yọ̀ǹda àyàn tẹ́yìn bá kú lérè àdábò lọ́gọ́yìrìlá kéèyàn ọmọ pantọ́ lẹ́mìí nǹkan ẹlẹ́mìí kéèyàn ó sì du fún ọ̀sà nǹkan tọ́ lẹ́mìí ọlọ́run lọ́dẹ̀mí yẹn o kéèyàn wá dá kéèyàn wá da dùbúlẹ̀ kéèyàn da ẹran dùbúlẹ̀ gbogbo tó bá ti lẹ́mìí àbí màálù àbágbò oyé àbí ọ̀gà àbí ẹyẹlé gbogbo tó bá ti lẹ́mìí bẹ́ẹ̀ bá ti da dùbúlẹ̀ tó dù sídìí kankan yàtọ̀ fọlọ́n téèyàn dù téèyàn da gbogbo tá a wí téèyàn da dùbúlẹ̀ tó wá dù fún kankan nínú àwọn tọ́lọ̀ ń dá látara pé ń bẹ̀rù kaburúkú ọmọ sẹ́wọ̀n látara nǹkan o àbí kọjá pé ní retí oore kan lọ́dọ̀ òòsà yẹn òòsà wa pọ̀ nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ wa rò pé ká gbẹ́bọ sí mẹ́ta nìkan ni òòsà yìí mọ́ yóò òòsà bámú tá ń ṣe ọṣẹ ọṣẹ àwúre ọṣẹ ìtajà gbogbo eléyìí náà òòsà ni gbogbo ìtàn tá à ń dú ẹran sí gbogbo àwọn nǹkan tá a bá ti ń dú ẹran sí àwọn àlùfáà wọn lọ́lọ́run ní èèwọ̀ ni ọláyanu Quran látara pé ẹ̀rù ń bà wá àbáwọn fẹ́ nǹkan kan tó jẹ́ orí nígbà míì àárẹ̀ lè ṣèyàn eléyìí ṣe kọ́mọ̀ ńlẹ̀ Yorùbá bá rẹ̀ bá ti ṣèyàn báyìí wọ́n sọ fáwọn èèyàn pé ẹmọrin wá o ẹran ni ó gbà o wọ́n máa gbẹran lọ́tún wọ́n máa gbẹran lọ́sì tí wọ́n bá sọ fún aláàjì pé Alaji eh, bàbá aláwo lọ́mọ bàbá ẹlẹ́bọ ọlọ́mọ ni a mú ẹran wáyé àní ani ẹ sáà fún wọn lẹ́ran kí wọ́n ti lálàáfíà ẹbí kó sàti lálàáfíà ni bí wọ́n kó sàti lálàáfíà gbogbo àwọn ẹlẹ́bọ tí wọ́n ń gbẹran wọ́n ń fẹ́ràn bòòsà ni ọlọ́run ọba ló sì da ẹran ọlọ́run ló dẹ̀mí tọ́wọ́ lára ẹ wá pa nítorí tí ò tọ́lọ̀ jàmá mùsùlùmí ẹbọ ńlá ni o àwọn tí ò yé wọ́n ní ìyàwó ànábì Yakubu alayhi salatu wa salam wọ́n ní lọ níjọ́ kan èṣù ó wá yíra padà ó dà gẹ́gẹ́ bí medical doctor ó dúró ni wọ́n ń wo ìyàwó ànábì àyùbá lọ́kàn ó sì rí ànábì àyùbá nínú ilé wọ́n ní bí èso ṣe rí ìyàwó ànábì àyùbá tó súnmọ́ tòsí lọ́ba súnmọ́ lọ́ba ní ìwọ ìyàwó àyùb àárẹ̀ tí ń ṣe ọkọ rẹ̀ látijọ́ yìí àárẹ̀ yìí ké tó le tó bẹ́ẹ̀ àwa medical doctors ní àwa bá ṣe wà yìí àwa máa ń wo àwọn èèyàn sàn a sì mọ irú àárẹ̀ ọkọ rẹ̀ yìí ó ti kọjá agbára tiwa ní táà máa ń ṣe tí ó bá dé tó bá dójú ẹ̀ báyìí irú táà máa ń ṣe fún irú àárẹ̀ ọkọ rẹ̀ yìí òun náà ni pé òòṣà kan bẹ ní ìlú wa ń bí igi kan ni ọkàn lọ lè pa nǹkan ẹlẹ́mìí ó lè pa sídìí rẹ̀ bọ́ ti pa sídìí rẹ̀ ara àyùbá ara ọkọ̀ rẹ̀ ó yá wọ́n wá bèrè pé kí ni nǹkan òun ó ní ẹ̀sìnsìn ẹ̀sìnsìn ó ní tó bá ti mú ẹ̀sìn tó bá ti lè já eré rẹ̀ sídìí òòṣà kò sí bá ààrẹ náà kò sí lè òkú tó ààrẹ náà lọ lọ́ba délé ìyàwó bá sọ fún anabi ayuba kóhùn sẹ́ parí arákùnrin kan tó sọ ni anabi ayuba ní badalika shaitan wọn àwọn ọdún bíi lahimina shaitan èṣù lọ́wọ́ bá wọn yẹn èṣù ló yíra padà lọ́wọ́ bá àní ṣe ẹbọ táàfì kó láyé ọlọ́run bá padà wá wò sàn ìwọ náà tó ń bẹ nínú àárẹ̀ má káàkiri má lọ bí àwọn ọ̀dọ̀ àwọn aláwo má lọ́dọ̀ àwọn aláburú má lọ́dọ̀ àwọn olóògùn àwọn gbogbo àwọn bàbá tí yóò dọ́lọ́mọ̀ má sá lọ́dọ̀ nìkan ṣàdúrà má bẹ ọlọ́run ọlọ́run padà fún ọ lálàáfíà ọlọ́run sá sànú gbọ́ àwọn tó ń bẹ nínú sòrò lọ́wọ́lọ́wọ́ báyìí oníṣẹ́lá muhammadu sallallahu alaihi wa sallam alamin la'anallahu man dhabaha li ghayrillah wa la'anallahu man la'ana walidayhi ànábì ní ìbínú ọlọ́run àti ibi dandan ọlọ́run bẹ lérí gbogbo èèyàn tí ń bá ń pa nǹkan ẹlẹ́mìí fẹ́ni tó yàtọ̀ sí ọlọ́run bóòlù àṣẹ pàfọ́lọ́run ẹran léyà àpáfọ́lọ́run ni ẹran kómọ àpáfọ́lọ́run ni ẹran táwọn àdáyá nílùú mọ́kà àpáfọ́lọ́run ni ẹran tàbí àwátá dára ní ọ̀kan náà àwọn kan tán ní ká ní hajj gbogbo ẹran yẹn àpáfọ́lọ́run ni kọ́dà ẹran tẹ́yìn lọ́lẹ̀ ẹ̀rà lọ́jà tó pa ní bísímìlá Allahu akbar tó sì pa ni ọjẹ́ kò sí nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà mi àjànú wa ní onídìí ẹran àbúkọ tá a fẹ́ fi bọ̀ àwọn ẹran àbí ẹran tá a fẹ́ fi bọ̀ òòṣà jàmá mùsùlùmí èèwọ̀ nílé ìnínú ẹ̀sìn Islam qala Allahu ta'ala. qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin kul ya nabi sọ pé inna salati irun tí ń kí wa nusuki àti ẹran tí ń pa ẹran ní jẹ́ nusuk ẹran pípa ní jẹ́ nusuk wa mahyaya àti ìsẹ̀mí ayé mi wa mamati àti kú mi lillahi rabbil alamin ọlọ́run bá nìkan ló ní kápá gbogbo ẹ̀ ọlọ́run ló ní irun ọlọ́lẹ́ran ọlọ́run lágbọ́dọ̀ pẹran fún wọn wà nusuki wa mahyaya ọlọ́run bá nìkan ló ní a máa bẹ ẹnìkan wò ní nǹkan kan dín dójú ọmọ abẹ ọlọ́run ló ní ọmọ abẹ ọba sì kú ọlọ́run lọ́pàá lillahi rabbil alamin tọ́lọ́run ní gbogbo ẹ̀ la sharika lah kò sẹ́lómi lẹ́yìn ọlọ́run kò sẹ́lómi tó tún jọ ọlọ́run wa bidhalika umirtu wa ana awwalul muslimin àṣẹ tí wọ́n pa mí kì í máa sọ fún gbogbo ayé ni o jàmá mùsùlùmí inú àyà mi tó jẹ́ àmọ́ pé ẹran pípa fún gbogbo tó bá dàsọ́ ọlọ́run ọba ẹ̀bọ ni ọlọ́run fasalli ama dhabuhu ba'da du'a fa bid'atun la asla lahu fil islam àmọ́ ká parí àdúrà ká wá pẹran sí i pé eléyìí ni ẹran àdúrà yàsìn tá a ṣe eléyìí ṣẹbọ torí pé ọlọ́run balẹ̀ pé àmọ́ bídíà ni ọ̀la kọ́ọ̀lẹ̀ nú ẹ̀sìn ànábì ọ̀ ṣàdúrà kan kó pé tá a bá ti ṣàdúrà yìí tán ẹran tẹ́ pa síbẹ̀ ni àwọn ẹran tí sábà máa àwọn àdúrà tí sábà máa ń lẹ ẹran lọ làwọn àdúrà àlìjànú ni àwọn tí wọ́n máa ń ṣàlìjànú wọ́n pẹ̀ràn wọ́n fèrè ó bu àlìjànú mùsùlùmí sọ pé ó dìgbà tó ń bá rẹ̀ ẹran kó tó ṣàdúrà jàmá mùsùlùmí kò sí nínú àkọọ́lẹ̀ ẹ̀sìn yìí pé ẹran àdúrà yóò ẹran rẹ̀ ni nítorí pé bàbá ti so ọmọ bẹ́ẹ̀ yóò wá di pẹ̀lú mi ò ní sàdúrà nígbà tó òun ti rò ẹran níwọ̀n àdúrà mi bá ti sí mi bá sì ti káyà sí wọn kò sówó ẹran nídìí bẹ́ẹ̀ ẹ má jà nítorí ọba sunú ẹ̀sìn ẹ má jà fi bọ́ ọlọ́mọsàfihàn ṣe kò ń gẹ́ dáadáa wa mina shirikil akbar nínú àwọn ẹbọ ńláńlá anazir kéèyàn máa jẹ́jẹ́ ìlérí kí ni wọ́n ń pè ní ìjẹ́jẹ́ àti ìlérí òun ni pé ìwọ ọlọ́run o bá ṣe nǹkan báyìí fún mi ń sì ìwọ ọlọ́run ọba tí n bá fi lè bímọ yín sì máa san oṣù àwọn student mẹ́wàá mẹ́jọ gbogbo ìlérí ìyá ọlọ́run wá sí nǹkan òun tán èèyàn wá sí kí ni ìlérí tẹ̀yàn lé èèyàn ò mú ṣẹ anábì ní kódà kí èèyàn sábà máa sọ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ọba ọlọ́run ọba ọba aláàánú lọ́lọ́run ọba kẹrìmùn lẹ́sà bàkìlà ni ọlọ́run ọba ìṣe ahun kí ọlọ́run kò ti gbà kò ti kò ti gbà tó bá sọ fọlọ́ ọba pé tó wọ́n ó ṣe báyìí fún tó bá ṣe báyìí fún àmọ́ bẹ́ẹ̀ bá wá wí inú Islam wọ́n ní èèyàn ó ṣe kí ni èèyàn mú àṣẹ yẹn ṣẹ Eh, káwa máa lọ lè lérí ká máa lọ lè jẹ́jẹ́ nídìí òòṣà àbí nídìí kankan yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ó ní àwọn ẹbọ ńláńlá ni ló ti jẹ́ pé Islam oyè ọkọ̀ ẹ̀kọ́ púpọ̀ ìpè ìlérí yẹn nítorí pé agbé títóbi fún nǹkan yẹn eh, ló já lọ lè lérí ní níbẹ̀ ọlọ́run bá nìkan náà láti máa ń lérí fún oníṣẹ́ máa ń ṣe gbogbo nǹkan eh, àwọn kòfàr tọ́jú àwọn kòfàr maka gbogbo wa pátápátá àwọn náà máa lérí sí fún àwọn òòṣà wọn pé tó sàbá ṣe báyìí wọ́n ṣe báyìí fún òòṣà anabi eh, ibrahim alayhisalatu wasalam wọn fẹ́ jù sínú náà wọn làwọn kèfèrí kan wọn ni wọn ti ń lérí pé ìwọ Ọlọ́run ọba tọbọ ìwọ Ọlọ́run ọba àwọn òòṣà yìí tó bá fi lè fún un lọ́mọ àbí tí ìyàwó òun tó lóyún tó bá fi lè sọ̀kalẹ̀ òun ó sì da igi jọ tí wọn fi sun anabi ibrahim wọn ń lérí wọn ń lérí fòòṣà nídìí bẹ́ẹ̀ gbogbo wa lélẹ nìyà wọn ni ẹdí àlọbẹ wọn ni ẹ tọba sẹǹkà báyìí fún mi mí ní oṣù báyìí Ọlọ́run nìkan làwọn dájú ẹ̀kọ́ Ọlọ́run sàtọwà sọnà Ọlọ́run ọba sọ nínú Al-Qur'an qala ta'ala يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n bá lérí wọ́n mú àṣẹ náà sẹ́fọ́ ọlọ́run ọba wọ́n sì bẹ̀rù ọjọ́ ọjọ́ tó lé ọjọ́ pé ọjọ́ aburú ni ọ̀nà ìjọ alìkìyàmà ọlọ́run sà sọ wà ń bẹ̀ alkhawf min ghayrillah kéèyàn máa páyà kéèyàn máa bẹ̀rù ẹni tí èso ọlọ́run ni wọ́n fi máa ń sọ nílẹ̀ yorùbá wọn ní ẹbẹ̀rù ọlọ́wọ́n ba lẹ́ẹ̀kan kẹbẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ̀sán gbogbo ẹni tí máa ń sọ orú ẹ̀ kọ́ máa wulẹ̀ kírun mọ́ ọ̀rọ̀ gẹ̀fẹ̀rí ni ọba tó dá gbogbo sámà àtilẹ̀ khaliku samawati wal ardi òun ló dá ti ń bẹnu sámà ti ń bẹnu lẹ̀ nídìí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá sọ nínú alukur'an fala takhafuhum wa khafuni in kuntum mu'minin ọlọ́wọ́n bá ní èmi ọlọ́run ni ẹ̀bẹ̀rù yín kó tó mọ mẹ́lẹ́ ni tẹ́bá jọ́lú gbàgbọ́ dodo tí má nìyí dúró yàmá mùsùlùmí ẹ̀jẹ̀ àdó tọ́lọ́run alágbára ni bíbẹ̀ wa pẹ̀lú yọ̀ǹda ẹni bí ọba sì sọ pé ká máa bọ̀ kò sẹ́ni tí ó sọ pé ẹ má lọ tọ́ba ní kéèyà kò sẹ́ni tí ó gbà yàn eléyìí ní ìgbàgbọ́ tó yanjú ọlọ́run ni wọ́n ká fún ni ọlọ́run lẹ́mi ní kẹ́ bẹ̀rù yín kó la ká máa ferí kalẹ̀ àbí ẹ̀ẹ́nlẹ́ ẹ̀ẹ́nlẹ́ ká máa tẹ̀ ká máa rùkú fèèyàn àbí ká máa fẹ́ níkàlẹ̀ wọ́n ní ìwọ̀ ilé nínú ẹ̀sìn Islam òwò àmà ṣírkùl asgar àmọ́ àwọn ẹbọ kéékèèké ńláfẹ́ kà yìí ẹbọ lòun náà àmọ́ òun kéré sí àwọn ìta kàṣíwájú eléyìí náà àìgbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú o toró léwu ó sì burú jáì bẹ́yẹn bá kú lérí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé la yuhbitu jami' al-amal òun ò ní ba gbogbo sẹ́yìn jẹ́ wala yukhalladu sahibuhu fin nar ẹni tó bá sì kú lérí ẹ̀ kò ní pẹ́nu náà lọ gbére yìí yọ wọ náà yóò jóná tẹ̀yìn tẹ̀yìn ọlọ́run padà wá yọ àmọ́ yọ wọ náà tó bá kú lérí ẹ̀ tó túbá wàlá yukhrijuhu minal millah à nítorí ẹ̀ka yọ kó nu islam ó wà nínú mùsùlùmí àjẹ ẹran rẹ̀ tó bá fún wa lẹ́ran jẹ tó bá wà fún níyàwó òun náà lè fẹ́ ma lọ́dọ̀ wa irú ẹni yìí kú wa sí la àmọ́ tó yà má kò kó nu islam látara pé ẹbọ kékeré ni àmọ́ bí èèyàn bá tó bá kó tó kú òun tó ń la àmọ́ bí èèyàn bá bẹ́ẹ̀ kú gbogbo àwọn ẹbọ kéékèèké la fẹ́ káyè téèyàn bá bẹ́ẹ̀ kú ọlọ́run jẹ́ èèyàn jọlọ́kẹ́ àwọn bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò núyà wọ́n ní méjì wá ní zọ́hìrún wọ́n bá ti ìtọ́ hàn tààrí àti èyí tí ọ̀pọ̀ àmọ́ tẹ́jẹ́ pé kò sẹ́ni torí àfọlọ́ alhalifu bighayrilla alhalifu bighayrilla kéèyàn máa búra pẹ̀lú nǹkan kan yàtọ̀ sí ọlọ́run ẹni tó fẹ́ búra fún ó fẹ́ ṣe ithbat ó ọwọ́ fẹ́ fi nǹkan tó tóbi láàrin ẹ̀yin méjèèjì tí ó lè fi gbà pé lóòótọ́ ni tó sọ ọ wà á mú nǹkan tí ó ń tòun gbàgbọ́ tí wọ́n náà gbàgbọ́ tó tóbi láàrin ẹ̀yin méjèèjì kò wá sẹ́ni tó tóbi àfọlọ́n àwọn méjì wọn fẹ́ búra wọn ní wọn fi kàábà búra kàábà tóbi lóòótọ́ àwọn àgbọ̀rọ̀ fi kàábà búra èèwọ̀ ni ẹlòmíà àwọn afa nẹ́bí Muhammad búra ànábì tóbi ní ẹlòmíà ní òun fi bàbá àwọn tó ti kú búra bàbá rẹ̀ díẹ̀ dáadáa lóòótọ́ àwọn àgbọ̀ fi bàbá búra àgbọ̀ fi ṣéwù búra àgbọ̀ fi ànábì ọlọ́run búra àgbọ̀ fi wàlíì búra ẹni tá a lè fi búra òun náà lẹni tó tóbi láàrin àwa ẹni tá a fẹ́ búra fún kò wá sẹ́ni tó tóbi àfi Allah lànàbì fi kà á sínú àwọn ẹbọ kéékèèké nílẹ̀ Yorùbá àwa fẹ́ búra ẹlòmíà ní òun fi ajé búra ní ajé ń gbọ́ òòṣà kan ní èyí ńlẹ̀ yorùbá ń gbà pé ajé yìí máa ń mú owó wá fún yàn ni wọ́n á ní ajé rẹ o ajé o ajé ìwọ ni ká máa pé ajé torí pé òòṣà kan ni ẹni ńlẹ̀ yorùbá a máa fi owó búra yóò fi owó sẹ́nu báyìí a ní òun fi òun fi owó búra òun fi ajé búra kúntà òun lè bá gbà torí kálukú ló gbà pé owó tóbi àmọ́ lọ́n tó gbé owó lọ ìwọ́n mùsùlùmí nílé ilẹ̀ yorùbá ìlòmí ògún àwọn arìnrìn tí òwúlò fún ẹlòmíín wa ní ilẹ̀ ilẹ̀ ilẹ̀ tá a wọ̀sùn yóò wá bọ́ bàtà méjèèjì yóò wá fẹsẹ̀ kanlẹ̀ a ní tóun sọ yìí ilẹ̀ tóun wọ̀sùn ní bẹ́ẹ̀ ni ọlọ́run tóbi jù lẹ̀ lọ ní tó tóbi jù láàfin búra bẹ́ẹ̀ lòmíì tóun bá fẹ́ búra àní bàbá àwọn gbogbo ẹ̀ pátápátá èèwọ̀ ni nínú ẹ̀sìn Islam òjísílá Muhammad oní man halafa bi ghayri Allah faqad ashraka gbogbo èèyàn tí ń bá ń búra pẹ̀lú tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba wọ́n tó wọn ti ṣẹbọ ọbọ kékeré ọlọ́run kò nílò láì jìyà lọ́dọ̀ ọlọ́run ọba nínú àwọn ẹbọ kéékèèké qawlu ma sha Allahu wa kéèyàn ọmọ sọ pé ìtẹ́ bá fẹ́ lọ́lọ́run gbọ́dọ̀ fẹ́ nítẹ̀yìn bá ti fẹ́ lọ́lọ́run gbọ́dọ̀ fẹ́ wòlíì ọlọ́run kan lọ sọ fún ni o bàbá rẹ lọ sọ fún ni o ara arákùnrin àbárabìnrin kan ni ọlọ́run tó súnmọ́ ọlọ́run ọba ni o èèwọ̀ ni ká máa wí nítorí ẹ bọ̀nù ó ti dà ó ti ó ti ó ti gbé àwọn méjèèjì ó ti gbé ọlọ́run ọba àtẹnìyẹ sí sáàyè ara wọn àní bàbá yẹn tẹ bá ti fẹ́ lọ́lọ́run fẹ́ èèwọ̀ ni ká máa wí ẹnìkan tó bá ní Muhammad ó ní masha Allah ó ní tó bá ti fẹ́ lọ́lọ́run fẹ́ ọlọ́run bá máa fẹ́ <laughs> ọ̀fẹ́ fi mi wí ọlọ́ni ọ̀fẹ́ fi mi ọlọ́run ọ̀fẹ́ fi wá sẹ́gbẹ̀ ara wọn ni kúlì máa ń ṣá allah wahda ìtọ́ sọ ni pé ọlọ́run ọba nìkan ìtọ́ bá fẹ́ nìkan òní ọ̀sẹ̀ lọ́lọ́run sọ ní al-Qur'an qala Allahu ta'ala wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ọlọ́run ọba ní ẹ lè kankan gbogbo nítorí bá ń fẹ́ wọn kò ní í ṣe nítorí mi fẹ́ ní ọ̀sẹ̀ kí ni ní ọ̀padà ṣe torí èmi mo ní Allahu akbar ìbá ti ga bí ìbá sọlá ajá eh, olè bá ti wọlé wọ́n ní ìta ọmọ owó ní ká máa pé bí ìbá sọlá ọlọ́run àní bí ìbá sọlá ẹ̀gbọ́n mi ìbá ti ga lẹ́kọ̀ọ́ bí ìbá sọlá àbúrò mi ìbá ti kú sínú àárẹ̀ à ẹbọ ni sọlá ẹ̀gbọ́n ẹ̀ ni àbọ́lá ọlọ́run sọlá àbàdá bàbá rẹ̀ ni àbọ́lá ọlọ́run sọlá ọ̀gá rẹ̀ ń bisẹ́ ni ọlọ́run ìtọ́ àti lágbájá tọ́lọ́run tún lò ní sábàbí fún mi o ti parí ẹ̀ báwọn o ti fọlọ́run sáàyè rẹ̀ o sì ti ṣe kíni torí ilẹ̀ anna thumma filokatil arabiya nínú èdè lárúbáwá thumma ni wọ́n fi yanjú rẹ̀ ẹ̀ láwọ́lọ́lọ́wọ́ thumma fulan thumma akhi ẹ̀ eléyìí nínú èdè lárúbáwá nítorí pé thumma táwí yìí oye òun ó jẹ́ ká mọ̀ pé ọlọ́run ọba ògbé sáyé rẹ̀ ẹ̀rú ọlọ́run ọba náà ó tún fi ọ̀sàfihàn rẹ̀ tó fídù tẹ̀rẹ̀tìbọ̀ àtàràkì àwọn àlùfáà ẹ̀sìn wọn ni láwọ́lọ́lọ́wọ́ thumma fulan nínú èdè yorùbá bí èyí bá sọlá ọlọ́run àti lágbájá tọ́lọ́run bá lò ní sábàbí fún mi nínú àwọn ẹbọ kéékèèké nínú àwọn èyí tó jẹ́ pé ẹbọ yìí òun tiẹ̀ ọ́ sápamọ́ ọlọ́run nìkan lọ́mọ nínú àwọn ẹbọ kéékèèké àlìkàfì èyí tó pamọ́ tẹ́nìkan kan ọmọ àfọlọ́run àtẹni tí ń ṣiṣẹ́ òun náà là ń pè ní kárí ni eléyìí aburú gbáà ni àríyá ú ayọ̀ sínú ìbáàdàtà ìbáàdàtà Allahi li ajli kéèyàn máa sin ọlọ́run ọba kọ́ wá múra sẹ́sìn yìí kó ṣe é dáadáa káwọn èèyàn máa wò pé ah lágbẹ́jẹ́ yìí ó ń sin lọ́run dáadáa o àmọ́ àwa tú ẹ̀mí ẹni tí ń ṣiṣẹ́ àwa rí i pé ń ṣe nítorí àwọn èèyàn ni kò ṣe nítorí ọlọ́run ń ṣẹlẹ̀ níbi ìrun ẹlòmíì tó bá fẹ́ dànù kí fún rẹ̀ yóò da wàràwàrà ní ìbílẹ̀ láwàpọ̀ àmọ́ táwọn ènìyàn bá ń bẹ alhamdulilayi rabbil alamin bẹ́ẹ̀ sì ni nínú ẹ̀mí rẹ̀ ó fẹ́ káwọn èèyàn mọ̀ pé ah àwa ní ohun o kò sẹ́ni tó lóhun tó wa ẹbí táwọn mí nǹkan ìbáraẹni sáká máa ka kùránì lóde yẹn ti mọ̀ pé ìrìyà ò kárí ní tiwọ́ tí wọ́n máa ka irun tí wọ́n máa wá dùn tí wọ́n máa wá lọ papọ̀ gbogbo ní mẹ́nu ẹ̀mí rẹ̀ ni pé káwọn èèyàn lóhun ṣe lóhun pọ̀ wọn ni gbogbo eléyìí èèwọ̀ ni nínú ẹ̀sìn Islam gbogbo tá a ṣe tó jẹ́ ìjọsìn àmọ́ sí nítorí Ọlọ́run Sheikh eh, Ibn Qayyim rahimahullah ta'ala ó bahru alladhi la sahila lahu láàṣà àhìlàlà àríyá ká máa ṣe kárí nìyí olódò ńlá kan tọ́jẹ́ pé ẹ̀ odò náà kò ní èbúté tọ́jẹ́ pé ẹni tí ẹni tí ò kó sínú ẹni tí ò kí gbogbo ara síbẹ̀ yóò kéré síbẹ̀ ẹlòmíì ò kẹsẹ̀ síbẹ̀ ẹlòmíì ò kọwọ́ síbẹ̀ ọ̀fẹ́ jẹ́ pé kò sẹ́ni tọ́fẹ́ bọ́m̀bẹ́ àfẹ́ntọ́lọ́ bá sànù wàkọ́lá ma yẹn Sheikh Ibn Qayyim o ní ké àwọn èèyàn tí ń tẹ́ báyìí lọ́lọ́ máa ń sànú bí kárìmì kárìmì yìí máa ń ba nǹkan jẹ́ ni àfi táwa fi wọ́n joyè bẹ́ẹ̀ bá ti wọ́n joyè wọn lówó dá sí mọ́sálásí ó tó ń torí àwọn èèyàn sin lóhun ó torí ọlọ́run sin lóhun ìtumọ̀ ẹni kó gbé ọlá fún àwọn èèyàn jọ ọlọ́run lọ bọ́dọ̀ bá ti rí bẹ́ẹ̀ ó ti kó sínú ẹbọ anábì ń sọ kó tó lọ anábì ní akhwaf ma akhafu alaykum ní tí mo bẹ̀rù jù nínú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ sí tó sì máa bá sẹ́yìn jẹ́ ashirikal asgar òun kí ni jẹ́ ẹbọ kékeré yìí ànábì ní kọ́lá àrùyá ànábì ní kárí nínú nǹkan tó yẹ kẹ́ sí nítorí ọlọ́run ẹ̀ mà sí nítorí àwọn èèyàn kọ́dà bíyìn bá ń jí sí ọlọ́run tó pàtẹ́ wá sí tọ́jọ́ pé tí mẹlẹ́mẹ̀ rẹ̀ ni pé òun fẹ́ fẹ́ káwọn ará àdúgbò yìí ọmọ pé òun mọ kéwú àbí òun fẹ́ káwọn ará yìí òun fẹ́ kí wọ́n mọ̀ pé òun ní mímọ̀ yóò ṣe wàhálà ọlọ́run nígbà lọ́wọ́ ọlọ́run bá sọ ní alukuraani wa qala Allahu فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا gbogbo èèyàn tó bá gbà pínjọ kan sá wọn dàsọ bò wọn lójúmọlẹ wọn pàdé Ọlọ́run ọba kó ṣiṣẹ rẹ o kó má ṣe bọ kó má ṣe bọ la yushriki ahadan fi ibadatillah kó má mú ẹnìkan kó má wá fi wí Ọlọ́run kó má wá ṣe kárí ni nítorí àwọn èèyàn nídìí bẹ́ẹ̀ ọ̀la bóyá ọba wa mímẹ́sìn gan ni kéèyàn wá nítorí tọ́lọ́wọ́n ọba ìkíláàsì àtọ̀dọ̀ ọlọ́run ọlọ́mọsàfẹ́ni kọ̀ọ̀kan wa ìkíláàsì àtọ̀dọ̀ ọlọ́run ọlọ́mọsàfẹ́ni kọ̀ọ̀kan wa àṣírìkù khatiru jiddan wala tattabi shaykhaka wala imamaka wala amiraka wala mudiraka wala ustadaka wala walidayka ọ̀rọ̀ ẹbọ táwọn sọ yìí àti kékeré àti ńlá rẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ní ẹbọ ní ìbáàjẹ́ sẹ́wù rẹ ìbáàjẹ́ àwọn àṣírí táwọn bàbá yín ti fún yín jọ̀hún àwọn sẹ́wù ńláńlá tí wọ́n ti lọ bọ́bá ti di pé bọ́ ní ya tètè yánu kọ́ lọ́lẹ̀ wá karosínì kó súná mọ́tẹ̀lé àfa kan tọ́ba ti dọ̀rẹ́ lẹ́bọ̀dé mọ́tẹ̀lé ìmọ̀ mọ́sálásí yín bọ́bá ti ní wọ́n wá gbọ́sẹ́ mọ́tẹ̀lé àmírù tọ́ba ní wọ́n wá wòsẹ́ mọ́tẹ̀lé mùdírù tọ́ba ní kọ́ wá وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما ọlọ́ni وإن جاهداك bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n bá mú ọtí pátí gbọ́ báyìí على أن تشرك بي ibi kò ṣẹbọ pẹ̀lú mi ọ̀yà ọ̀yà gbàgbé ní ọ̀yà mú ọ̀yà ẹ̀dá kankan mọ̀ ẹ̀dá kankan mọ̀ ayé yìí kọjá bẹ́ẹ̀ fẹ́ rọ̀ ọ̀yá ń wọṣẹ́ yìí sáré fi wẹ̀ àbí ọ̀yá ń lọ́dọ̀ bàbá lágbájá ó ní gbẹ́rẹ́ kan kọ́ sásẹ́ lórí ọ̀yá ń lọ́dọ̀ bàbá lágbájá kíní kan bẹ tí wọ́n fún yàn mú bẹ́ẹ̀ lé ah, ẹ̀yìn ọ̀dá nǹkan kan mà yẹn wọ́n sí la ilaha illallah ọlọ́run ní bàbá rẹ̀ àtìyá rẹ̀ òun ló tóbi lójú rẹ̀ bàbá rẹ̀ àtìyá ẹ̀ kò sẹ́ni tó tó bàbá rẹ̀ wájú àtìyá ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní falẹ́ àtúntẹ̀ ọ̀hùnmá má tẹ̀lé bàbá àtìyá bàbá lóhun ṣépèlé ọ má dà lóhun ẹni èpèlé òun náà tẹ́lẹ̀ ẹni lọ́lọ́run bínú lọ́lọ́run ṣépèlé wọ̀ ẹni tí ẹlẹ́bọ tó fẹ́ ṣẹbọ ó tún wá fẹ́ kí wọn náà kọ́ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run ti ń bínú sóhun tẹ́lẹ̀ ẹni ọlọ́run bá ti ń bínú sí kò lè ṣépè képè rẹ ọsẹ ọ wà sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn torí kò yé bàbá àtìyá ni ọ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn pé bàbá èyí tẹ́ ni mu yìí mo ní mu o ọṣẹ tẹ́ ni fi wẹ̀ omi tí fi sí ilé ìwẹ̀ fún yín ẹ lè gbé nǹkan yín mu ò ní ọlọ́run ọba nìkan ní ń sọ mí ọlọ́run ọba yìí náà lọ́ba alágbára mo sì gbára tí òun ò lè lànà fún mi ọba yìí lọ́ba tí ó pa wá tí ó sì jí wa ọlọ́run ọba ní bàbá àtìyá rẹ̀ má tẹ̀lé wọn sọ àhíbù wọn fi dúnìyà màrúfà àti dáadáa sí wọn wọ́n ti dọ̀rẹ́ lẹ́bọ̀dé wọ́n tẹ̀lé wọn ìwọ tó tẹ̀lé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sí lọ́wọ́ àtẹ̀lé sẹ́wù <laughs> àbọ̀ tẹ̀lé ìmáàmù alukurani ló torí ẹ̀pọ́n ìmáàmù rẹ̀ lé alukurani lọ́lọ́run dogun fún ìmáàmù ni ìmáàmù fi wọ́n wájú ilẹ̀ fi kún alẹ́ torí alukurani ọ̀rọ̀ wá délẹ̀ tán wọ́n sọ fún kẹlẹ́ ráwo sóbi wá ìwọ náà wọ́n gbé ìmáàmù ló ara ẹyin òróró wá qala Allahu ta'ala. ya ayyuhal ladhina amanu udkhulu fi silmi kaa. ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ẹ wọnú islam pátápátá ẹ já wọnú islam pátápátá wala tattabi'u khutuwati shaitan ẹ má jẹ́ àtẹ̀lé ìlànà èṣù èṣù ti lànà lẹ̀ òun sọ pé òun ọ̀dà wá sínú náà ni innahu lakum aduwwun mubin ọ̀tá ni èṣù jẹ́ fún ẹni kọ̀ọ̀kan yín abẹ́lẹ́ wọn bá pẹ̀lú agbára rẹ̀ àti àánú rẹ̀ àti ìjà kan ṣoṣo rẹ̀ ẹni kọ̀ọ̀kan wá ọlọ́mọdé àkúsí di ẹbọ o wà tá a bá gbogbo àtàbá ní gbogbo ta wí yìí ńlé ìta sokọ́ ni ìta rùmọ́lẹ̀ ni tàwíìdì yìí lànàbí pariwo lọ́dún mẹ́tàlá nílùú maka ẹ̀yìn ànàbí pariwo nílùú maka lọ́dún mẹ́tàlá lérí pé ẹ má ṣẹbọ ọmọ sẹ́bọ̀ ẹmọ sẹ́bọ̀ anabi yunuhu ọ̀nà lòun náà pariwo ẹmọ sigi ẹmọ sigi ẹmọ sẹ́bọ̀ anabi ibrahim náà pariwo ẹmọ sigi ẹmọ sẹ́bọ̀ kẹ́nikẹ́ni yàtọ̀ láàrin igi tí wọ́n gbẹ́ mọ́kà tá anabi kó jáde àti igi àjọbalẹ̀ àti igi èpo ọ̀bọ̀ tó ń gbé káàkiri nídìí bẹ́ẹ̀ ọlọ́run nìkan ládó tí o abẹ́ ọlọ́run kọ́lọ́ mọ́sá sànú àtẹ̀mí àti yín ọlọ́run jájọ sí rere papọ̀ jáwọ́ àlìjánná gbogbo àwa tọ́lọ́run bá tí ní kíní ọmọ abẹ́ lọ́wọ́ wa ìjálè túbá gbogbo ẹni tó bá túbá lọ́dọ̀ ọlọ́run ọba gbígbà tí ò lẹ́sẹ̀ lọ́rùn ni ọlọ́run pa gbogbo aburú tó ti ṣe ọlọ́run pa gbogbo ẹ̀rẹ́ fún bó bá ti túbá subhanahu subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu wa warahmatullahi wabarakatuh